gbogbo àwọn tí wọ́n wò yín nílé ẹ dárúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹni tí ó lóògùn wá lọ́ọ̀lọ́hún ẹni tí ó lọ́ọ̀tẹ̀ àwòwárí o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí yóò lábòsí àlónú mímọ́ orúkọ tèmi Alhaji Lateef Kẹ́hìndé tí gbogbo ayé mọ̀ sí Oríyọmí mo lọ́lọ́hún Masha Allah lọ́lọ́run orin ẹni tí ò lóògùn tí ò nígbà tí ò láwòye kí nìkan tí ó mu wa gan mashallah n tó mú orin mo lọ́lọ́run wá ojú pé a ní ká máa ṣe bá a ṣe ń ṣe náà ni o ẹ mọ̀ pé ẹ̀dá ń ṣe tiẹ̀ ní ọlọ́run ló ń gbà èyí tá a kàn sí tá a ń ṣe gbogbo ẹ̀jọ́ tẹ́yìn olólùfẹ́ alẹ́ fẹ́ràn jù tẹ́lẹ̀ fẹ́ràn tipẹ́tipẹ́ ta ti ń ṣe bọ̀ ẹ tún máa padà nìkan tẹ́ máa sọ pé ẹ fẹ́ràn jù èmi náà kàn ní kí n kọrin yẹn kí n kọ́ bọ́lọ̀ ṣe sọ pé kó wá lásìkò yẹn mo wá fi ní àkọlé fún ara mi ní mo lọ́lọ́run mi ìmọ̀ pa rí bẹ́ẹ̀ tó bá yẹ kí mo mọ̀ ká rí bẹ́ẹ̀ ó lè jẹun làwọ̀ àkọ́kọ́ tí máa kọ́ ṣe àwọn ọlọ́run ní gbogbo ẹ̀ lọ́wọ́ Masha Allah wọ́n á bá yín kọ́ ni àbẹ́yìn náà lẹ́kọ̀ọ́ kọ́ fúnra yín àbá olóṣèlú wa náà ojú orú ẹ ti rí ni ẹ rí lójú àlá àbí lójú ibi téèyàn ti ń rìn lọ. alihamudulilayi ọlọ́run ló dá gbogbo akọrin ní ìwọ̀n bó lè ṣe mọ́ àmọ́ ó fún mi lẹ́bùn àti lè máa rú nǹkan kí wọ́n á kọ́ jáde fúnra mi ká sọ pé àṣẹ ọlọ́run náà ni o ṣùgbọ́n ọwọ́ mi ló gbà fi kọ́ fúnra mi náà ni mo kàn kó ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí yóò labo sí àlónú mímọ́. ẹ ti wá ń kọrin sí ọtọdún mélòó. ah tí n bá sọ pé gbà tí mo ti kọrin bọ̀ láti ibi 1988 àmọ́ gbà mo bẹ̀rẹ̀ sí kọrin Islam 2007 mo bẹ̀rẹ̀ sí kọrin Islam wọ́n ní industry ó ti bẹ́ẹ̀ ṣe díẹ̀ náà fún ọ̀pọ̀ ìgbà kan láti rí lẹ́yìn Saheed Òṣùpá ẹ ti gbé e lẹ́yìn wọn rí ẹ ti jọ ṣe commercial you know advert kí ni àjọṣepọ̀ yẹn àti Alhaji Saheed Òṣùpá. àjọṣepọ̀ wa dánmọ́rán lóòótọ́ ìgbìyànjú mi láti ibì kan síbì kan ló ṣokùnfà bá a ṣe pàdé ara wa ìyá tó yẹn rí àti bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ olóṣokùnfà pípàdé wọn lọ́jọ́ kan so ìbáṣepọ̀ wa dẹ̀ dánmọ́rán gidi láti ìgbà yẹn lọ́hùn sísìn náà tí máa ń wo náà àti máa tó bí nǹkan bíi ogún ọdún lé méjì láti jọ wà pọ̀ tí kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa tó máa sọ pé ẹ wá bá wọn parí ìjà o torí ẹ̀ mo máa ń fún wọn ní táàtì tó pọ̀ wọ́n pọ̀ ní bàbá mi ẹ̀gbọ́n mi olúwa mi ṣe máa ń pè wọ́n nìyẹn wọ́n ṣe àgbà. a ti gbọ́ pé orin fújì lẹ́ ń kọ tẹ́lẹ̀ kẹ́yìn àti táyé yín bẹ́ẹ̀ni sùkúlẹ̀ wá súndé orin ìdí orin islam. iṣẹ́ tẹ̀rí ní àjò tèmi yẹn pọ̀ rẹpẹtẹ mo kọ́ kọrin fún ara mi mo kọrin fújì lẹ́yìn ìgbà yẹn mo tún wá padà tún wá ń gbérin àwọn àsìkò kan wà tí mo tún ń lùlù so nǹkan tó wá sún mi débi orin islam ò jí pé mo fẹ́ràn kí mo wà láwùjọ bs bs láti kékeré mi mo ṣe rò pé kí n kò fẹ́ kọ́ fi ẹ̀bùn mi yẹn ibi ṣẹ̀sì fọlọ́run so ó wà nínú nǹkan tí máa ń sọ ní gbogbo tí bá dé wípé mi ò kọrin Islam pé kí n lè rówó mo kọ́ nítorí pé mo fẹ́ fi ṣètò Ọlọ́run ni àmọ́ níbi pé èèyàn ti ń ṣètò Ọlọ́run Ọlọ́run ló mọ bó ṣe máa bọ́ ẹrú ẹ̀ àti bó ṣe máa bọ́ bùkátà ẹ̀ tó jẹ́ báyìí náà. ìtàwọn kan sọ ni pé orin ó wà in depth pé wàá ń fara pẹ́ orin Saoty pé in depth yín ó fẹ́ ó fẹ́ máa jọra wọn yóò kó máa fa kọ́nu kọ́. ẹ̀ẹ́ rísì tó fi rí bẹ́ẹ̀ rè ni gbé producer lèmi producer dẹ̀ ni tá a máa pè nínú ọ̀dọ̀ àwọn Yorùbá mi kì í lọ sùn lẹni tí ó bá ń compose orin fún àwọn èèyàn tó dẹ̀ tún bá wọn tó so káwọn artist kọ̀ọ̀kan tó wá bó ṣe pé wọn lè dá kọrin fúnra ara wọn o wọn máa fẹ́ nìkan ṣáṣojú pé orin táwọn alágbèjà fẹ́ kọ ìwọ ni kò lé ẹ̀ kalẹ̀ àwa rírú ẹ̀rí kò jẹ́ chorus so tó bá fi lè mú mi máa kọrin kan táwọn èèyàn táwọn oríṣiríṣi artist bá ń lé ẹ̀ kalẹ̀ tó bá máa kọrin létà kò sí kó má jáde ní ohun wọn ló ṣe ó fẹ́ kó dàbẹ̀ ni pé òun fẹ́ dàbẹ̀ ni pé èmi àti wọn fẹ́ jọra wọn kò sí olórin tí kò ní touch side bẹ̀rẹ̀ torí kò sẹ́ni tí mi tí ì fẹ́ compose orin kalẹ̀ fún pé kí wọ́n wá kọ kò ṣe ta ìmọ̀kọ wọn bọ́n torí pé wọ́n fi mí síwájú pé kí n compose àwọn ìkàlẹ̀ kan tó dé. orin tó wá gbajúgbajà tó gba gbogbo ìlú yìí àǹfààní ò ní mú wá fún ah àǹfààní tó mú wa pọ̀ alákọ̀ọ́kọ́ ó jẹ́ káwọn tí wọ́n ti mọ̀ mí kọ́mẹ́ tó ń jẹ́ Oríyọmí ẹlẹ́kejì ó jẹ́ káwọn tó ti ń gbórí Oríyọmí kọ́kàn fún mi ẹlẹ́kẹta ó wá bí pé kémi náà lè máa béèrè tó wù mí káwọn ẹ̀dẹ̀ máa fún mi so láti bí ọ̀fẹ́ ó sọ́dọ̀ owó. so mọ́tò ó ti tó mélòó báyìí. ah bó ṣe wà lọ. a jẹ́ tó ń gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin. torí mọ́tò ń sin aṣọ ni aṣọ nígbà ó lè má gbó kí wọn tó ṣe ìjẹ ó lè gbó kí wọn tó ṣe ìjẹ ó lè má èèyàn lè ra kan lánàá kí wọn tó fi kejì lẹ́jọ́ kejì ọlá tọ́lọ́wọ́n adá wa ká máa bí kí wọn máa fojoojúmọ́ ọ̀rọ̀ kọ́ni kọ́lọ́run kó ṣe fún gbogbo wa. òkìkí ti wà ẹwà tún wà ọgbọ́n la ń dá sọ̀rọ̀ obìnrin. mọ́tò láwọn obìnrin mọ́tò ti ń lé àwọn obìnrin náà ń lé sí i. èmi ti ọlọ́gbọ́n dá sọ̀rọ̀ obìnrin tó lóbìnrin gangan ló pọ̀ jù ní fáǹsì mi eighty percent àwọn fáǹsì mi gbọ́dọ̀ sọ pé obìnrin tó pọ̀ jù so tí n bá ní mo rọ́gbọ́n dá sí definitely mo ti lé àwọn fáǹsì mi sẹ́yìn nìyẹn àmọ́ nǹkan tó lọ́wọ́ fẹ́ ká ṣe mo la gbọ́dọ̀ sá fún. àmì ìlọ wa sọ olóṣù à ń lé báyìí. Ah, alihamudulilayi. <laughs> ó kan. bọ̀ ká máa expect ẹ̀yin lọ mẹ́rin náà. Ah, tó bá jẹ́ pélé la fẹ́ kọ́ ni màmá kà jọ tó bá jẹ́ pé mọ́tò la fẹ́ rà màmá sọ pé wù mí kí n ra mẹ́wàá tó bá jẹ́ pélé la fẹ́ kọ́ ni màmá kà tó bá jẹ́ pé mọ́tò la fẹ́ rà màá ló wù mí kí n ra iye báyìí àmọ́ tó bá jẹ́ pé tìyàwó ni èèyàn gbọ́dọ̀ mọ̀ ọ́n mọ̀ ṣe àfi tọ́lọ̀ ń bá rọ́pò rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá dẹ̀ ní rárá ẹyọkàn yẹn náà ni ọmọ olúwo gan ni ọmọ Ọ̀ṣun state ni mí ọmọ àpòmù ni mí nílùú Ọ̀ṣun tí yá mi jẹ́ ìlú Ìkirè. wọ́n hmm. tó kẹ́ta ń sìn ábọ̀ mi tó mélòó. a ah, ó ti di ábọ̀ márùn-ún báyìí ẹlẹ́ẹ̀kẹfà là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìtẹ́ ìṣẹ́ lọ́wọ́ kí ṣẹlẹ̀ ẹ fáńdì ẹ̀ káwọn ti. ọpẹ́ ló yẹ mi lè mi ṣe ń dúpẹ́ àmúdá òrẹ́tọ̀ ṣé mi lè mi dúpẹ́ fún un ṣùkúra kò ṣe mí lẹ́rù ara ìmúre o bùtùlù kò ń ṣọpẹ́ kí n balẹ̀ òmíràn gbà kí ló kàn lọ́rọ̀ mi ò jọ pẹ́ òun lọ pẹ́yẹmí táwọn èèyàn ti ń retí tipẹ́tipẹ́ kí wọ́n ti ń dọ́gbọ́n àti ń dọ́gbọ́n polówó ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti béèrè béèrè pé àwọn fẹ́ pẹ́yẹmí ló máa jáde láìpẹ́ yìí. ẹ ṣe kan a máa rí bá ẹ̀yin wa.